mo kí yín lọ́kùnrin lóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kóyún inú mo kásẹ̀ ẹ̀dí Abíọ́dún lèmi ń jẹ́ o bàbá tó mi ló ń jọlá wuyì ẹ gbọ́ ná kí ló dé táwa Yorùbá ò mọyì ara wa mọ́ná Yorùbá lẹ̀yà tó jẹ́ pé kò lẹ́lẹ́gbẹ́ nínú ọgbọ́n pẹ̀lú ìmọ̀ ọmọ Yorùbá ò kúkú ṣe fọwọ́rọ́ sẹ́yìn nípa ká lóríkì ká pèdè tó lọ́gbọ́n lórí kí ló wá dé tá ò gbé àṣà àti ìṣe wa lárugẹ mọ́ tọmọ Yorùbá bá múra tó ń ròde tí wọ́n bá wọṣọ sọ́rùn gbogbo ẹ̀wù ní dá lọ́rùn ọmọ Yorùbá àṣà tiwa gan lókù táwọn òyìnbó aláwọ̀ funfun gan ń gbé lárugẹ ọjọ́ kúkú ti pẹ́ tí Yorùbá ti láṣà tó dùn ún rí aláṣà ìsìnkú a sì láṣà ti súná ọmọ bí ẹ bá kíyèsí àṣà ìgbéyàwó tiwa gan ó yàtọ̀ gédégédé sí ti bòmíì ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ̀ wípé kóyìnbó tó dé làwọn bàbá wa ti ń dọ́gbọ́n fúnra wọn káwọn òyìnbó aláwọ̀ funfun tó kó síbí dé làwọn bàbá wa ti ń fìgbà kọ mọ̀kọ́ bóyìnbó lo mọ́tò àwọn bàbá wa sì lo kánàkò bóyìnbó bá mu tíì àwọn bàbá tiwa wọn amẹ̀kọ́ gbóná tàbí ṣèbóhun gbígbóná kúkú lajọ́ ń mu kò kúkú sẹ́ni tó ti ìjágbọ́n télọ̀ níjọ́sí táwọn bàbá tiwa ti ránṣọ fúnra wọn kóyìnbó tó gbọ́ síbi tùdé làwọn bàbá wa ti ń dọ́gbọ́n ara àwọn bàbá tiwa lábẹ́rẹ́ ẹnu wọ́n sì légbòogi ara ǹjẹ́ ẹ̀yin ti rí ewé yìí rí ìtìpọ́n èélá ni Yorùbá ń pè é àwọn kan tún máa pè ní olówó jẹja dákun sẹ́ni tó jòkó tí ọyìn ń so lófòófó ẹ má mọ̀ pé ẹ gbọ́ nǹkan lẹ́nu mi o ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé bí àríyànjiyàn bá wà láyé àtijọ́ lórí pé bóyá ẹnìkan lóyún àbí kò lóyún àwọn bàbá wa lọ já ewé yìí wọ́n á kó fún irú ẹni tí àríyànjiyàn wà lórí rẹ̀ pé bóyá ó lóyún tàbí kò lóyún yìí wọ́n á ní kó bá wọn gbó nínú omi ǹjẹ́ ẹ mọ̀ wípé bírú ẹni bẹ́ẹ̀ bá ń gbo ewé náà lọ́wọ́ bó bá jẹ́ pé lóòótọ́ ni irú ẹni bẹ́ẹ̀ lóyún ẹsẹ̀kẹsẹ̀ ni ara bẹ̀rẹ̀ sí ní yún irú ẹni bẹ́ẹ̀ kábíyèsí rẹ o ọba mi olódùmarè ta ni irú ẹni bẹ́ẹ̀ tó wá ń kó yẹn ẹ̀yà yorùbá kéré ọgbọ́n pọ̀ fún àwọn bàbá tó bí irú wa o tó ǹjẹ́ mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ fìlà kan ò ní kọjá ìpé ìpéjú tó bá ti ń kọjá ìpé ìpéjú á di bàbá sí kò sí nǹkan ẹ máa retí ìtàn ìlú èsì ẹ àlàyé nípa kánákò pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ nípa Daiko tí àwọn kan tún ń pè ní Mọ́dẹ̀sínà orúkọ tèmi ò yípadà o Abíọ́dún lèmi ń jẹ́ bàbá tó bí mi ló ń jọ́ Láwùyè ǹjẹ́ títí dìgbà míì tá a tún máa pàdé ojú oró ní lékè omi òṣìbàtà ní lékè odò àwa làwọn mọ̀ lékè àwọn ọ̀tá wa o ó dìgbà o.